Ìbàdàn tá fi máa ń fùwà bí ẹni òkúmọ́ ìtìjú ńlá lélẹ̀ yìí o ẹ má jẹ́ ká sọ ni àbí kí wa gan. Kí ló máa ń ṣàwa Yorùbá gan tá máa ń fùwà bí ẹni òkúmọ́ ìtìjú ńlá lélẹ̀ yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. Bóyá bí nẹ́tíwọ̀kì yóò bá tiẹ̀ já sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ ó yẹ ká láǹfààní láti sọ̀rọ̀ níbẹ̀. Now gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ nípa antics àwọn ẹ̀yà Ìgbò nígbà trick àwọn ẹ̀yà Ìgbò nípa ọgbà àlùmọ̀kọ́rọ́yìn àwọn ẹ̀yà Ìgbò láti bà ilẹ̀ Yorùbá jẹ́ now Òbí tí wọ́n ń pariwo Òbí ni o Òbídìọ̀tì ni o Òbídìọ̀tì ni o Òbídìọ̀tì ni o now mo rí àwọn ọmọ. Ibo kan ní kọ́mẹ̀ntì yìí tó jẹ́ pé orúkọ Yorùbá ni wọ́n fi sí prófáìlì wọn lára ọgbọ́n àti ète ẹ̀yà Ìgbò náà ni ìran Yorùbá ò kórìíra Ìgbò Ìgbò ló kórìíra Yorùbá ìbò àwọn ibo Ìgbò ni ọ̀gbàgbé ọ̀rọ̀ àná ẹ̀yà Ìgbò ló balẹ̀ Yorùbá jẹ́ àwa náà dẹ̀ tún ràn wọ́n lọ́wọ́ láti bàá jẹ́ sí i. gẹ́gẹ́ bí àlàyé mi ọ̀nà wípé wọ́n fẹ́ fi tìpátìkúùkù ti Peter Obi sí wa lọ́rùn mọ́ wa lọ́rùn kò sí ń bad tí Yorùbá bá dìbò fẹ́yà Ìgbò òpònú kan sọ̀rọ̀ ń bíbáyé ó ní yorùbá ò fẹ́ cheating ọbásanjọ́ ti jẹ buhari ti jẹ àwọn ẹ̀yà ìgbò lọ́yẹ kọ́kàn ó ṣe mistake o ọbásanjọ́ jẹ yàràdúà jẹ Goodluck Jonathan ló ọdún mẹ́fà east ti ṣe nu káwa sọ pé ẹ̀yà ìgbò gangan kọ́ ló ṣe é dọ̀símù wípé a kàn máa gbé pírẹ́sídẹ́ǹtì o ipò pírẹ́sídẹ́ǹtì o àádọ́lọ́ rèé gbé fún ẹ̀yà Ìgbò pé ẹgbà ẹ̀yìn lọ́kàn kálukú máa ṣiṣẹ́ fún ni gbogbo àwọn tó débẹ̀ tẹ́lẹ̀ they work for it Yorùbá ṣiṣẹ́ fún Haúsá Fúlàní ṣiṣẹ́ fún bó tiẹ̀ jẹ́ wípé tó disappoint wájú òun náà ni ajagun fẹ̀yìntì Muhammadu Buhari last hope mẹ̀kúnnù nìyẹn ìgbà tí Buhari dé Mẹsáyà dé ni gbogbo yín pariwo ṣé bàbá ṣé Buhari ṣé bàbá ṣé Buhari ṣé bàbá ṣé Buhari ṣùgbọ́n lónìí bọ́ ọba sọ fọmọ haúsá fúlàní gan pé ṣé bàbá á ní ṣe wàhálà ṣe sùrùtù ṣe hungry ṣe poverty torí wípé ipò tí pọ́fàtì orílẹ̀-èdè yìí wà kí Buhari ó tó dé ó ti jù bẹ́ẹ̀ lọ nísìnyí àwọn ẹ̀yà kan wá ń kílámọ̀ láti lọ ẹ̀yà Ìgbò fẹ́ lọ Yorùbá fẹ́ lọ ẹ̀yà Ìgbò ń fẹ́ Biafra ìran Yorùbá ń fẹ́ Yorùbá nation ó sì wà achievable fúnra Yorùbá ṣùgbọ́n ẹ̀yà Ìgbò tí wọ́n ń pariwo Biafra ìgbà tí Peter Obi ti dìde wọ́n ti sinmi fún Biafra wọn ìyẹn kọ́ la fẹ́ lọ everybody ti mọ nǹkan tí tó ń ṣẹlẹ̀ wọ́n wá ń campaign fún Obi àwọn tàtíkù ń campaign fún Àtíkù àwọn ti Bọ́lá Tinubu ń campaign fún Bọ́lá Tinubu naturally ní politics ah, wọ́n máa ń takora wọn sọ̀rọ̀ àlùfàṣà síra wọn sọ àṣírí ara wọn búra wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹ̀yà ìgbó ti gbé ti Peter Obi kọjá natural one lẹ́yìn tí wọ́n bá àtáàkì àwọn olólùfẹ́ tàbí ẹni tí ọba ti sọ̀pọ́ọ̀tì Peter Obi wọ́n tún ń tírẹ́tì wọn àwọn bá wọn jà àwọn ń sọ wọn àwọn ń wò wọn àwọn á lé wọn mú àwọn á wọ́ ọmọ wọn àwọn wà nǹkan gan now gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé àwọn ẹ̀yà Ìgbò òní wọn escalate wàhálà ensars níjó ní ẹni kì í sí àwò náà o. ẹni kì í sí àwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó ń protest wọ́n ń protest jẹ́jẹ́ maturely làwọn tó wà ní tógètì lẹ́kì tógètì fi ń protest fún endsars tógètì nìkan kọ́ ni wọ́n ti ń protest jákòjádò nàìjíríà la ti ń protest fún endsars endsars endsars torí pé ìwà ìbàjẹ́ ìwà àjẹbánu tàwọn sars yẹn ó ti pọ̀ jù lára ìwà wọn ni pé kí wọ́n arrest ẹni tí ó yẹ kí wọ́n arrest ẹni tí ọ̀sẹ̀ kí wọ́n arrest ẹ̀ lára ẹni kọ́ lọ gbowó báńkì kí wọ́n ti dúró dè ọ́ nínú mọ́tò níbì ọkọ̀ èrò ni wọ́n sábà máa ń gbérìn kọ́ ọ máa kọjá lọ kí wọ́n mú ọnù mọ́tò wọ́n lè gbé ọdẹ kọ̀rọ̀ kan kí wọ́n yọ pọ́s jáde wọ́n á ní omi atm ẹ̀ wá yàtọ̀ sí yẹn kó tó di bí atm wọ́n á kọ́kọ́ gba fóònù ẹ̀ wọ́n wà láti ẹ̀ èèlò ló ní lákàntì wọ́n wá negotiate pẹ̀lú ẹ̀ depend lórí iye tó bá wà nínú àkáǹtì ẹ̀ wọ́n á withdraw pẹ̀lú pọ́s lójú ẹsẹ̀ ńbẹ̀ ẹni tán withdraw hundred thousand two hundred thousand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú owó wọn nígbà yẹn wọ́n á tọ́jú ẹlòmíì wọ́n á pa ẹlòmíì dànù wọ́n á dédé máa kó àwọn èèyàn kan tí wọ́n bá rówó san wọ́n lọ yanjú wọn wọ́n lọ yànké wọn. wàhálà yẹn pọ̀ jù extortion yẹn pọ̀ jù inú bí gbogbo ọmọ nàìjíríà wọ́n dìde lẹ́ẹ̀kan náà pé afẹ́ ah, ah, agbọ́dọ̀ fòpin sí kínní ẹ bá wa bá nù wọn ẹ bá ń di ẹ̀ àwọn èèyàn dẹ̀ jáde pírẹsidẹ́ǹtì ẹ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ irọ́ ẹ àdírẹ́sì nation irọ́ títí tí kìnìyẹn fi ń pọ̀ sí i àwọn ọ̀dọ́ ní tí wọn bá ṣe nǹkan táwọn fẹ́ àwọn ò ní kò lérò náà ìyẹn ń lọ bẹ́ẹ̀ àwọn èèyàn yẹn ń jẹun ní tógèètì wọ́n ń sùn wọ́n ń jí ń bẹ̀ káwọn ẹ̀yà ìgbò tó tọwọ́ bọ̀ báwo ni wọ́n ṣe kọ́kọ́ tọwọ́ bọ̀ ọ́ àwọn èèyàn wọn tó wà lókè òkun bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì owó sí wọn. Si within one day two days three days wọ́n ti ń compile millions of naira wọ́n ti ń compile ẹjọ́ ìyẹn wá jẹ́ kí egun wọn ràn kí egun wọn kàn àwọn ẹ̀yà Ìgbò wá kúkú wò pé orí ọ̀fẹ́ lélẹ́yìí láti balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú instruction direction látọ̀dọ̀ ọ̀gá wọn Mazi Nnamdi Kanu òun ló bẹ̀rẹ̀ sí ní ẹnjìníà wọn ó instigate wọn sí property Bọ́lá Ahmed Tinubu ó ní kí wọ́n lọ jó Oriental Hotel kí wọ́n jó kanlẹ̀ ṣé ẹ gbàgbé nínú wàhálà yẹn ni wọ́n jó TV Continental tó jẹ́ ti Bọ́lá Ahmed Tinubu gbogbo nǹkan tó jẹ́ ti Tinubu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ní táìmù yẹn ó ṣe wá ń kàyéfì pé ìran yorùbá ò ń ba nǹkan oníkan jẹ́ kò dẹ̀ wá lọ́rùn ìran yorùbá kì í sábà jalè ìṣẹ́ tí ń ṣẹ́wà ò ṣẹ́wà débẹ̀ because yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ojú ti ń pọ́n mi kò pé kí n máa wá ìgbín kiri inú oko ọlá mi ò dẹ̀ débi pé kí n rí ìgbín lọ́nà kí n má mu ìran yorùbá fẹ́ràn orúkọ a máa ń protect orúkọ wa ìgbà tó ti di pé wọ́n lù ti ṣọ́ọ̀bù ejò ti lọ́wọ́ nú àwọn ẹ̀yà ìgbó ti tọwọ́ bọ̀ ọ́ ìgbà tó ti di pé wọ́n wọ pálásì ọba akiolú mo ti mọ̀ pé ọmọ yorùbá kan ò ní dọ́rú ẹ̀ wò kí yorùbá fẹ́ lọ sí láàfin ọba kí náà fẹ́ wá débẹ̀ kí lẹ̀sẹ̀ tí kábíyèsí ṣẹ̀ wọ́n personally mo rí pé ẹ̀yà ìgbó ni because wọ́n wọ pálàsì Akíọ̀lú wọ́n gbé ọ̀pá àṣẹ jáde wọ́n kó bàtà wọ́n kó nǹkan rẹ̀ wọ́n kó wẹ̀ ìran Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ gbé ọ̀pá àṣẹ jáde ìran Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ because a mọ ìtumọ̀ ọ̀pá àṣẹ a mọ tó dúró fún a mọ wúlò rẹ̀ ẹ̀yà Ìgbò ni ọmọ nǹkan tó dúró fún wọ́n yà yín lẹ́nu pé báwo ni mo ṣe fèsì wọn directly kí wọ́n tó sọlẹ̀ yorùbá dilé ogun lẹ́ẹ̀kejì ìní mo ṣe ń ké sí ọmọ yorùbá tí ń kí wọn lẹ́yìn tí ń sọ̀pọ́ọ̀tì wọn the earlier the better tó o bá padà tó o jẹ́ kí ọmọ tọwọ́ ìyá ẹ̀ kú bí wọ́n bá fàjàngbọ̀n jámọ̀ wípọ́wọ́ wọn ló ti wá bí nǹkan bá dàrú jámọ̀ pọ́wọ́ wọn ló ti wá bọ́lọ́pọ̀ bá ṣàyàn jámọ̀ páwọn ni wọ́n ṣà bàbá fẹ́ nà ká lébù jámẹ́ta fẹ́ nà ká lébù sí so lórí social media gbogbo wa la entitled sí opinion wa o ṣùgbọ́n ọmọ Yorùbá tí bá tó ń bá wọn tẹ̀lé pẹ̀lú bí wọ́n ṣe ń sọ yẹn kọ́kọ́rọ́ kan ti sọnù nínú orí ẹ̀ má plé kinní kan fún ọ lẹ́yìn ẹ̀ má wá sẹ́nu ń gbọ́lá fún. I told them, the, the thing like before. You come, you shoot, you shoot, you go. And uh, commission of inquiry, this, this, that. Let Any anywhere you see Sanwo Olu, oh, you attack him. Tinubu must his hotel must be burnt down. Burnt down. Mad people everywhere. The caller on the line, can you hear me? Master sir. Yes, please. Where are you calling from? Master, my name is Kelechi What is happening? You you lost your voice. Are you leading the protest today? Were you the one leading it? Because your voice is no longer there. Yes, sir. Yes, sir. yes, sir. We are the, yes, sir. We are directing. We are directing at uh, Oyibo Express as I'm talking to you. Oh, right now. amazing, amazing so, stuff. Yes, sir. <laughs> so, sir, the protest in Oyibo today was was something else. I know. Uh, we we walk all the way from uh, Oyibo to. Uh, it is Oyibo, not Oyibo. Remove that Y. It's Oyibo. Uh, yeah. orígbó ti ń chèjì orúkọ òyìnbó sí obi ìgbò. If the police moves, you move them. You know, that's what they used to say to us before. If you move, I move you. If the police tries anything, get hold of them, kill them, and burn them at the police station. That is the price they're going to pay. Anywhere they kill somebody, every police station around there should be burnt down to the ground. Every police a, a person caught in the police station should be killed. They're zoo animals. They think they can intimidate us like before. This is generation 2020. This generation cannot take any rubbish anymore. Enough is enough. And there is no going back. The caller on the line, can you hear me? Obi is rocking. Can you hear me? Thank you very much. Good evening. I, I was told that Ifo Imota, the man that led the troops to toll gate, is an, that's what Fulani does. He's an Igbo man. Okay, we shall find him. People should find this man, get his picture and that of his children. Find it immediately, please, so he will know what it means to lose a loved one. Please go ahead. Where are you calling us from? What, what is happening in Ikeja right now? Please tell us. The, the Alin, Alin have been blocked since morning. I was there live. It has blocked since morning. I left them there around again 7.30. And uh, secondly, uh, we didn't have any attack whatsoever. In fact, all voice was one. And secondly, uh, the NSAS of 18, the strategy the, uh, the federal government want to use They're going to tell you they end those SARS and they're going to send those SARS to start robbing people and they will turn around to say, you people are the one that asked us to stop SARS. So stopping SARS is not even the end. The, the thing is complete, you know, the end of Nigeria. That's what people want. Now people are not even talking about ending SARS anymore. They are saying that what they are singing today now is Trumbo must go. That's what they are singing, even all the Europeans. Tinubu is in trouble. Tinubu is in very, I am telling you the truth. That man is gone. Anywhere Tinubu runs to, if he likes, let him run to England, we will find him. Anywhere Tinubu runs to, we are going to find him. He's going to... I mean, you're a politician. He's a leader. You're our leader. I say, shut up your stinking, dirty, useless zoo mouth. You are an idiot. I told you that all these, all these umokoko you call, these are charlatans they have nothing to offer. They, this is the first major political crisis they have faced. Look at how they have failed. Look at they cannot even read the mood of the people. They think it's intimidation will work. Now let me tell you. Let me make it abundantly clear to everybody, please. Nobody should go for visa. Every access road to every embassy should be blocked. No visa, only for on medical grounds. Nobody is flying out. I want Lagos airport to be grounded. No flight coming in, none going out. They said Al Jazeera has finally carried the, the Lekki um, um, um, massacre. Not as, an, as a news item. We want them to bring their van with their satellite dish on Lekki We want them to bring it to Aba. Anyway, let them not come to Aba uh, uh, until we finish what we're doing. Let them go to Lekki and mount their satellite dish and be telling the reporting live from the protest venue that any other place in the world that is what they are going to do. That is what they normally do. They mount their dish and they are reporting live. That is not as a news item. Uh, uh, uh, uh there's a, there was a clash on Lekki Bridge between protest, anti-government protesters and the, and the security forces. Uh, uh, uh, the report says that um, four people died and many were injured. Uh, the government said they will investigate. Rubbish. We want you to. kí ló máa ń ṣàwa yorùbá gan tá fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa. kí ló máa ń ṣàwa yorùbá gan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 náà láti fetí ara wa gbọ́ e ìwọ́n tó bá ń béèrè pé kí nìdí tí wọ́n fi mú Mazi Nnamdi Kanu tàbí tí wọ́n fi ń lé káàkiri lára rẹ̀ náà nu. so bí àyà ìgbó bá ní lọ́kàn wípé àwọn lè tàn wá lẹ́ẹ̀kan yìí irọ́ ni wọ́n pa o ọmọ Yorùbá tó bá fẹ́ dìbò fún Obi ó free láti dìbò fún anybody ní kálukú lè dìbò fún ntọ́ bá ti mọ̀ wípé yóò ṣe ọ́ láǹfààní go for it bá ò rẹ́ni bá ò wà sọ̀rọ̀ ṣá ò lè. mọ kí wọ́n má sọ̀kò èébú sílẹ̀ yorùbá mọ kí wọ́n má sọ̀rọ̀ àlùfàǹsá sí ọmọ yorùbá mọ. ntẹ́mi gbìyànjú àti sọnù. wọ́n sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa yorùbá. bí wọ́n bá sọ sí wa káwa náà sọ sí wọn padà àwa kì í rọ sọmọ àìsọmọ rere lọ gbèsè wa. tàbí máa ń fùwà bí bí aláì ló ọ̀la ò má sí Nnamdi Kanu ó ní kí wọ́n sọ airport ilẹ̀ yorùbá di eérú gbogbo ibi táwọn bá ti rí Bọ́lá Tinubu làwọn máa kọlù ó ibi tán bá ti rí Sanwó-Olú wọ́n máa kọlù ó òun ló jẹ́ kí wàhálà yẹn ó pọ̀ ju bó ṣe yẹ lọ. now ọ̀rọ̀ wá kan ọ̀rọ̀ October first níbi tí wọ́n ti ní wọ́n fẹ́ ṣe ìrántí àwọn tó ẹ̀mí wọn nínú. No protest two thousand and nínú protest ensars Peter Obi igbákejì ẹ̀ tán jọ ń díje dupò ààrẹ ìyẹn Yusuf Baba Ahmed ò ní wọ́n máa ni wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ ànẹ́dẹ̀ expect pé yóò rọrùn báyìí lẹ́kọ̀ọ́ sáwọn alátìlẹ́yìn Tinubu wọ́n mọwọ́ sí gbọ́dọ̀ wọ́n mọ wòye níran ni wàhálà míì ìjàngbọ̀n míì ní kànlẹ̀kùn yìí ẹ̀yin àgbà Yorùbá ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ọ̀rọ̀ rẹ o ẹ̀yin ọlọ́gbọ́n ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ rẹ o ìjọ wo lokodowó tá a ná ná ná tí ọ̀tán mọ́ ìjọ wo lọ̀rọ̀ òṣèlú de tìpátìkú kò tìpẹ́ ń tiran tiran dán yín wáì táwọn ẹ̀yà ìgbò fẹ́ tán tèkè pásínà ta ló sọ fún ọ wípé wọ́n lè dá ṣe lọ́dún 1967 wọ́n lẹ̀ kò mọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ńgbà tó lọ sọ́dọ̀ wọn bàbá ò sọ̀rọ̀ ó ti délé kó tó sọ̀rọ̀ do you know páwọn pípù yìí sọ mí lóko àwọn tí wọ́n tẹ̀lé sọ ah nígbà wo àwọn fẹ́ bínú Awólọ́wọ̀ ni kí wọ́n má bínú pé wọ́n nídìí láti bá ẹ̀yà Ìgbò ṣe kí nìdí òun ni wípé Yorùbá nìkan ò lè bá Haúsá Fúlàní jà kí wọ́n ṣẹ́gun wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yà Ìgbò nìkan ò lè bá Fúlàní jà kí wọ́n ṣẹ́gun wọn ara ò lè dá àràdá nílò ara wa ọmọ àlè Yorùbá ti sọ pé ẹ̀yà Ìgbò lọ́kàn mo pè lọ́mọ àlè tó rọ́ sọ wípé Yorùbá ti jẹ Haúsá ti jẹ ẹ̀yà Ìgbò lọ́kàn kò mọ̀ wípé ẹ̀yà Ìgbò tí ó débẹ̀ yóò ṣiṣẹ́ débẹ̀ ni tó bá wá bọ́ sí lọ́wọ́ déédéé kò síbi tá a ti jọ jókòó àjọsọ yé pọ̀ wípé tó bá dìgbà báyìí ẹ̀yà Ìgbò la máa dìbò fún ẹ̀yà Ìgbò la ń bá lọ àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀yà Ìgbò for president ni wọ́n ń sọ̀pọ́ọ̀tì tí n bá fẹ́ béèrè lọ́wọ́ wọn máa pé kí ni negotiation wọn pẹ̀lú ẹ̀yà Ìgbò tí wọ́n ń support àbákan dédé support wọn wìdí òbù pé àwọn lọ́kàn náà ni ṣé kí wọ́n rí on the platter of gold àbí kí wọ́n rò wípé propaganda àwọn lọ́wọ́ọ̀kì antics àwọn lọ́wọ́lé so because kò yé mi níbi kankan so káwọn ẹ̀yà Ìgbò kí wọ́n tètè dẹ́ because as far as i'm concerned àwọn nìkan ò lè dágbé òbí débẹ̀ mọ́bàdé ń tanra wọn lókù haúsá fúlàní ọ̀rẹ́dì láti dìbò fóbi advert session láwàyé a máa dùn orí social media máa dùn obedient obediot òbí dìdìrìn òbí sùn ẹgbẹ́ òbí òpònú ó dùn sọ lórí social media practical láti mọ̀gá practical yẹn dọ́wọ́ àwọn tí ń dìbò mélòó nínú àwọn obedient obediot yìí ni ó ní voters card lọ́wọ́ tó máa dìbò àbórí social media náà ni yóò ti wọlé how manage bó lẹ ṣe ṣe bó lẹ ṣe plan ẹ òun ni wípé kíran Yorùbá ó tètè sọ́ra wọn kí mo wí kíran Yorùbá ká tètè sọ́ra wa èmi ò sọ pé lágbájá ni ẹ dìbò fún o ṣùgbọ́n ìlù tí wọ́n ń lù yìí láti wá dalẹ̀ Yorùbá rú ká má gbà fún wọn because wọ́n bá ti láǹfààní láti gbé pírọ́blẹ́mù yìí wọlé Yorùbá ní tí wọ́n fi bàjẹ́ kò ní mọ níwọ̀n o wọ́n ti àtáàkì Fẹ́mi Kútì wọ́n dẹ̀ tírẹ́tì ẹ̀ wọ́n tírẹ́tì ẹ̀ bí ẹ̀ ó dẹ̀ sọ fún wọn categorically àtòhun o àti ìdílé òun o àwọn ò kì obedient àtèmi náà àti ìdílé mi we are not obedient àìsàn nìkankan àwọn ọ̀ràn yín ṣiṣẹ́ bíran Yorùbá bá tẹ̀lé òbí yóò ní nǹkan tá a expect látọ̀dọ̀ ẹ̀yà Ìgbò wọ́n fẹ́ mú vice president òbí ọ̀wálẹ̀ Yorùbá láti wá mú vice ilẹ̀ Haúsá ilẹ̀ Fúlàní lọ́lọ́ ntópe ló ṣe so nílẹ̀mí Àkàndá fi ní bóńgbá bá ṣe mú gbà ẹ̀ la ṣe bá mú un bóńgbà bá ṣe pé bẹ́ẹ̀ láṣẹ bá pé bọ́bá lè kàrà ni á bá fi kólẹ̀ o bíran Yorùbá bá pe tiwọn lè kàrà wọ́n bá wọn fi kólẹ̀ ẹjẹ́ àpọ̀ nǹkan tọ́jẹ́ tiwa lé láìpẹ́ a máa bẹ̀rẹ̀ sí ní sọ́sẹ́ ìríjú Peter Obi lágbára Ọlọ́run bákan náà ọ̀rọ̀ kan ń kanlẹ̀kùn ọ̀rọ̀ kan ń bẹ tèmi Àkàndá fẹ́ sọ àákò ni ò ní gbà mí láti sọ lónìí lágbára ọlọ́mi ò ní dàgbà ọ̀la ni o ọ̀túnla ni o hmm, ó tún di sunday tí ń bọ̀ ni o hmm, mi lè sọ ṣùgbọ́n lágbára ọlọ́run kọ́ lọ́run ó dá wa sí kọ́mọ̀sọ́gbọ́kú ló ń sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ nípa nǹkan kan a sọ̀rọ̀ nípa ẹnìkan a sọ̀rọ̀ nípa èèyàn kan lágbára ọlọ́run tọ́dẹ̀ jẹ́ ó wà very very important ọ̀rọ̀ tá a wí yìí ó máa jẹ́ kàyéfì sí ọ bó sì jẹ́ kàyéfì sí mi náà well ẹ láìkí kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko awikonko tv rada. awikonko tv kìrìmọ́ra awikonko tv ẹ sọ̀scribe sí youtube channel mi awikonko tv èdè àti àṣà yorùbá ò ní wọ mi ẹ má gbàgbé ìsílẹ̀ kékeré tá a fẹ́ a fẹ́ sí ilé ẹ̀kọ́ tá a ti fẹ́ máa kọ́ wọn kọ́ mọ bá a ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media a fẹ́ sí lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà yìí bákan náà láṣẹ ìfilọ́lẹ̀ stúdíò ní auditorium tá a fẹ́ fi ṣe studio láti máa ṣe prógráàmù kan tí mo máa bẹ́ láìpẹ́ irú prógráàmù wo ni yorùbá prógráàmù ni bọ̀tì entertainment prógráàmù ni irú prógráàmù wọn ti wà ní more than one hundred and sixty countries with different languages a wá bẹ̀rẹ̀ ti yorùbá náà láìpẹ́ pẹ̀lú àkàndọ̀rọ̀ Awíkonko alára ló lára elétò ló létò ẹni tá a fi rán ọ yàtọ̀ sí àwòṣe ajẹdẹ ni mí n ò tẹ́ lé èdè pé mo bá ẹjọ́ wíwẹ́ lé ni so lédè kan ntẹ́mi àkàndá ń gbìyànjú àti sọ ni wípé a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ a nílò ìrànlọ́wọ́ yín mo ti fi flyers ẹ̀ síta mo ti fi invitation card ẹ̀ járe mo ti fi ta. September third ẹjẹ́ àjọ fìtàn balẹ̀ ẹjẹ́ àjọ kọ́ ilé àṣà ẹjẹ́ àgbàgbé ọ̀rọ̀ àná kálírẹ́nìkà bá ṣeré ọ̀rọ̀ nípa Yorùbá nation ẹgbẹ́ mi ta fẹ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation gba ọ̀nà míì ọ̀nà tó yẹ ká gbé gbà yàtọ̀ sí ọ̀nà wípé a máa kéde ẹ̀ lọ́la á kéde ẹ̀ lọ́túnla táwọn èèyàn kan fi ń tú àwọn èèyàn kan jẹ ọ̀rọ̀ nípa Madam Dúpẹ́ Onítìrí táwọn èèyàn ń gbégún wọ́ tí màmá yẹ bá máa sọ alọ́lọ́ ń sọ pé dọ̀símì pò nìkan lọ́lọ́ ń bá sọ̀rọ̀ wọ́n láwọn máa kéde Yorùbá nation o wọ́n ti ń postpone ẹ̀ postpone ẹ̀ ọ̀dà ń kóṣù kẹsàn-án wọ́n tún fi sí ọlọ́run ọmọjọ́rọ́ afẹ́mọ̀ wo àsíá Yorùbá nation tí ọmọ fẹ́ lẹ́lẹ́ ibi tán fẹ́ tásílàmù Èkó ni àbíbàdàn kò tí ì yé wa kọ́lọ̀ wọn ṣàánú wa ọ̀nà tó yẹ ká gbọ́rọ̀ Yorùbá nation gbà ṣe ń là ń gbé gbà kí ló dé tó fi dàgbẹ́ ẹni pé kò ní tẹ̀ wá lọ́wọ́ bí ó bá tẹ̀ wá lọ́wọ́ ọ̀nà wo lágbèrìn yàtọ̀ sí irọ́ ẹ̀tàn táwọn èèyàn fi lù yín ní jìbìtì báwo ni pásítọ̀ Bánkọ́lé ń bo lọ́wà àníyàn parẹ́ máyé láàṣẹ ò tí ì parẹ́ ó ti lu àwọn tí ó lù ń jìbìtì ó ti gbá àwọn tó fẹ́ gbá ó ti gbowó tó fẹ́ gbà ó ti ra máyé láàbí iṣó àkàndọ̀rọ̀ Awíkonko sì ń bẹ bí ẹ̀wà mo tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ Yorùbá Nation bá a bá rẹni tí mo tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹ̀ kọ́ tẹ̀ é bí kó jẹ́ ká yọ ọgbọ́ kó sọ síta iye tí ń bá gbà lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ Yorùbá Nation mo wẹ̀ mo yán kankan nípa abẹ́hùn ẹ lè pé mo ṣe nǹkan báyìí kódà ẹ lè pé mo sọ̀rọ̀ báyìí kódà ṣùgbọ́n wípé mo tẹ́wọ́ gbowó lọ́wọ́ èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí wọ́n ní ẹ má dáko èmi àkàndá sí i now so September third la máa ṣe ìfilọ́lẹ̀ àti ìkówójọ yẹ eighty million naira project ó wà achievable ọlọ́run kẹràn yorùbá dáadáa ọlọ́run kẹwàá dáadáa ẹ jẹ́ àjọ gbìmọ̀pọ̀ láti gbé èdè àti àṣà yorùbá lárugẹ ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run ràn wá ṣe ntí ìran yorùbá bá fẹ́ ṣe yorùbá máa ṣe god bless you all títí ìgbà náà mo nígbàgbọ́ wípé àwọn èèyàn máa bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò kò sí iye tọ́pọ̀ tàbí kéré jù tó bá dẹ̀ jẹ́ wípé nǹkan èlò ìkọ́lé lè fẹ́ fi ràn wá lọ́wọ́ ó wà welcome bóyá blọ́ọ̀kù ni o blọ́ọ̀kù náà là ń fẹ́ o blọ́ọ̀kù náà ni o blọ́ọ̀kù náà ni o bóyá blọ́ọ̀kù ni o bóyá sìmẹ́ǹtì ni o bóyá irin ni o bóyá irin ni o bóyá òkúta ni bóyá gíráfù ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tẹ́ fún wa tí ò tẹ́wọ́ gbà á